Ṣé ẹ ti ṣe tán? A ti ṣe tán. Ṣé ẹ ti ṣe tán o? A ti ṣe tán o. Tẹ́ ẹ bá ṣe ẹ máa jẹ́ mi ni o tèmi ó yá o wá. Arúgbó ọjọ́. Bí. Bàbá àwọn aláìní bàbá. Dí. Dókítà gbani. Ee. Èmi ni tí ń jẹ́ èmi ni. Ẹ́ẹ́. Como é a maçã? dúpẹ́ o.